tó yẹ kí ìjọmọ ìyá tó máa ń lékún láàrin wa sí. àwọn àmì àdìsí kan wà nù ìyá rẹ̀ sọ̀rọ̀ sí kí ẹni alákùnrin kan lọ pé a lọ sí ìdí mọ̀lẹ́ka wa dúró létí ọ̀nà àdìsí ọ̀nà ìṣẹ̀lẹ̀ rẹ̀ wá dúró létí ọ̀nà ó wá ń wá èèyàn arákùnrin ayíbo ló dá o, fẹ́ẹ́dẹ́ lu kejì bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ mi kan ní rẹ̀ kẹ́nu pa ẹ̀kọ́ ọ̀rọ̀ owó àbíkẹ́ kò sí kẹ̀kẹ́ nítorí kí wọ́n torí tọ́ lọ́nà mọ̀ kàfẹ́ nìkan ní ọ̀rẹ́ pálánù. ọ̀rọ̀ àwọn pé ìmọ̀lẹ́ ta ni mo kàtọ́ bẹ̀rẹ̀ ọlọ́run ní fún ọ nílùú pé ọtúndọ̀ máa lù sẹ́nu nínú tó dání. tó yẹ pé wíwá lọ wá àǹfààní ìjẹ̀sìn yóò tún máa wà ń bẹ̀rẹ̀ ó ṣe pàtàkì nínú àǹkan tó ń darí ètò ìpínlẹ̀ níjọ ẹni kámẹ́tì ìjà àmọ́ ara wa ká fún àbí ọlọ́run tó ti kẹ́ni kọ̀ọ̀kan àmọ́ ṣe ọlọ́run ìjà arápadà tabú àṣẹ bá dé àṣẹ ìgbọ̀n ẹ̀ka tó ti tọ́ náà bí kẹ́ni kan pẹ́ pẹ́ ẹ̀yìn ọ̀rẹ́ mi ẹ̀yìn ọ̀rẹ́ mi iṣẹ́ ẹ̀yìn ọ̀rẹ́ alikọ̀ ẹ̀yìn ọ̀rẹ́ ẹ̀yìn ọ̀rẹ́ kan wá sí kí kan wá sí ti yára rẹ̀ ọ̀rẹ́ ta lọ fún wọn ká afalakata ẹsẹ kọmọ ni ọsẹ kọmọ ni ọgá kẹkẹ àwọn ọlẹbi gidi ni kẹwàá ni ọgá táwọn lè lárúbá ní ẹgbẹ ìṣúdá ìwé lè máa ń ṣe ẹtọ dọrọ ìpínlẹ ẹgbẹ ẹgbẹ náà ṣàyè ìpínlẹ fún wa lọrọ sí ti mẹsàlá ní tuntun máa ń dà mí ìwà àǹfààní wà náà gbẹgẹ bí olùkọ́ káàdì kọjá ní ìgbẹ̀rù tọ́lọ́run lára káàdì mọ́ fi pa àwọn ojúṣe ní ìlara tọ́lẹ̀ tí ó lọ wáyé lọ jẹ́ pé ojúṣe ẹni ọbẹ̀ mi palára àsìkò tí ó yẹ kí wọ́n lọ àbí ẹni wàá pọ̀ gbé kọ́mọ rẹ̀ káàkiri wọ́n wá pàdé ẹni ní ẹni ọ̀dà tó wá àbúlábọ́lá iṣẹ́ yìí bẹ́ẹ̀ gbà ń kọ́ ẹgbẹ́ tí wọ́n mọ̀ ni ṣùgbọ́n ẹni tó ti gba ẹ̀tọ́ kan ẹ̀tọ́ yẹ fárídù ló lọ fárídù ló ti mú sáàbù yẹ kó gbàdá nù kókó kíyèsí ọlọ́àbù náà. Thank you. ìlera lọ.

kò tún dé nínú òjò jẹ́ ń dá padà wọn láàrin ìjọ mẹ́fà ní o ẹ̀kọ́ ilé iṣẹ́ náà máa fi lẹ́sìn tó bára nǹkan bóyá nára mọ́tò àrí nígbà tó bá láàrin tó bá ti dá pálí ẹ̀sìn tó lẹ́kọ̀ọ́ lè dá padà irú yẹn ṣe kí kọ̀ǹdíṣẹ́ ẹ bá wà ní ìgbà ìwọ́n tí ò bá ti kẹ́ ẹ̀fẹ́ dá padà ní ìgbà abẹ́kejì àgbèrè tó ní nọ́mbà ibi tẹ́yìn yìí abáyé náà lè kó fáìmù ọ̀nà tí ì sí àwọn àmì sáàlì tí ń jẹ mọ́ láti lọ tìrà tó jìnà ẹ́ sáàsọ àbùkọ̀ níṣẹ́lẹ̀ káìpẹ́rù tí àtọ̀ yìí àlùkí jẹ káàkiri àgbédélé àpàdà dárò wọ́n gbà tá a sọ àwọn akọlù ẹniyẹn akọlù nọ́mbà àdírẹ́sì wọn àtọ́ àánú rìsíìtì àbí kí ló tọ́ ẹ̀nà ìdápadà ọ̀ká fòókù ìgbàtọ́ ìdápadà kí ló ṣẹlẹ̀ èké pé pàtìkì kí ni pàlì ti rọ̀ àdìjú síta ó lọ àbí òlọ́bẹ̀ bí ó sì gbà ń ta àkótí ẹ̀ lójú àrùn káà ń sáré àti padà rówó tó ní kọ̀ǹdíṣàn náà sáré dá àti padà tí wàá ní kọ̀ǹdíṣàn ẹ́ àdédá padà sábà dá padà yẹn ẹni sọ̀rọ̀ àti kọ́ yẹn náà o kí là ń pè é à ní kọ̀ǹdíṣàn náà ṣùgbọ́n kì í ṣe kàn kó ń ṣe dandan fẹ́ nìyẹn pẹ̀lẹ́bẹ̀ ló kù ìdí wọn fẹ́ mo kò wọn fẹ́ mọ́ ọ̀dẹ́ fẹ́ mọ́ kí wọ́n bá kàn mí lọ jù nù kó àkọ́mọ́tì ìsanwó bá ń dówó tèmi tọ́ọ̀sì rí àìkú kẹ̀kẹ́ pé àlébù kìnnìkan tí ì bọ̀tí ẹ̀ bá gbé yẹn padà wá kí ni ó fi gbé padà wá pé n tí ò fẹ́ mọ́ tó sì ti tí ó sì sí condition lé kí ni ó fi gbé padà kí ni ó sì lọ́dẹ ni ẹ̀bẹ̀ ni ẹ̀bẹ̀ yẹn kí yẹn bá àgbọ̀n àgbà tí là ń pè ní orin fún kí akẹ́kọ̀ọ́ àti ìkọ́lá jọ̀fẹ́ kàlàfẹ́ yẹn là ń pè ní ìkọ́lá ìkọ́lá yìí ti gẹ́gẹ́ lọ́dẹ̀ ń ta lọ́dún ẹ̀ tá condition. lànàbí tó fi ṣe àdúrà títà ẹni tó bá ṣe ìkọ́lá ọmọ ìyá rẹ̀ ọlọ́ọ̀dẹ́ kí ni ẹ́ ọlọ́ọ̀fojú fẹ́fẹ́ ti ẹ̀ náà ẹgbẹ́ bá níbi sọ yẹ́ tẹ́ ṣe wọ̀ lọ́rùn ẹni ànẹ́bí tó wẹ́ ẹ̀kọ́ jí àwọn èèyàn nípa ẹ̀dá fún un gba múra kí mo padà rí pé mo rà àbí mo kó owó wọ́n kò sí tó burú bí yóò fọlá náà. Thank you. ṣe sọ́dá sí àdúgbò náà máa wù pé àdúgbò tí ń fẹ́ náà ní máa wù ní ìjẹ́ ọ̀kan. wàlúwàlì dáàbò yorùbá iná àwọn lẹ́yìn. أولادهن حاملين كاملين لمن أراد أن يتم الرضاعة وعلى المولود له رزقهن وكسوتهن بالمعروف ثم تسمى فún tọ́mọ على المولود له ẹni tó bímọ fún ó dọ́rẹ̀ lórí díẹ̀ rizquhunna kó máa dégbé ní kó máa fún ẹni owó kó máa bọ́ wọn wàkísíwátùhunna kó máa dégbé ní ó múra sọ fún bil ma'ruf sábà tó níbi tó di ẹlẹ́tọ̀ àmọ̀ ṣe fún wọn pé ní òní fọ́mọ lẹ́yìn àbídẹ́ bá fún mi ní mọ́tò mi yẹn bá ti kọ̀ yẹn lẹ́ ń kọ́ tó yàtọ̀ torí kọ́ fún lóúnjẹ òdí lábẹ́ ẹ̀dẹ́gbẹ́kọ́ látọ̀ fún wọn tó bá ń tọ́mọ rẹ ọmọ fún wọn lọ́wọ́ ọmọ rẹ ti ń tọ́ ọ sì tún máa fún ní kíni owó ọ̀yà agbẹ́yé àyà ọ̀là náà. Nǹkan sọ níwájú ìtẹ̀tẹ̀. Ọ̀yà. Àmọ̀ rí a. Ẹ̀jẹ̀ sáàlù àtẹ́lẹ̀ tẹ́ẹ̀mù bá tẹ̀yìn parí afún owó mi náà kẹ́ béèrè sí pé bàbá báyẹn lẹ́yìn náà lè fẹ́ jọ mi pé èmi náà ní márùn ẹ́ olójó kó tí yẹn kásùnà ẹlẹ́mọ̀ bẹ́ẹ̀ ẹni tí èkí òun déédéé kanú máa jòkó tóun ọlá àlọ́. kábàámọ̀ lórí pé ẹni tó bá ṣe dáadáa tí wọn gbádùn ìwà yóò ti tó ìgbọ́n tó rí ló wà ìgbọ́n tó rí ló wà dùwà tó kí ló wà fúti rí náà lékíní. ọlá àlọ́ mo tọ́ra dó lórí náà. Thank you èyí ni kan ó ti sọpọ́ ti ẹ̀ tó bá wú ọlọ́wọ́ tún nìkan bá lè dágbé ìgbọ́tọ́wọ́ tún nìkan bá lè dágbé títún lọ́nà fọwọ́ sí bẹ́ẹ̀ kò fọ́ tún nìkan mú ẹ̀yẹ́ ràn jù lọ́wọ́ ẹ̀ tó wá ní kí ló tó tó bá mú

kó bá ìka ní ọdún bọ́wọ́ tó ayà tó ẹgbó wá tó bí ju ọwọ́ tó lọ kó ṣe kí ni kò lọ ṣùgbọ́n kó fọwọ́ tó mọ̀ náà Thank you. onímọ̀ káàkiri. tẹ́lẹ́tẹ́ ń ta àwọn àkárò tó máa ń ta onímọ̀ kan àkárò àbí tó máa ń fi jẹ́ onímọ̀ ká àwọn bá ní ìgbàgbọ́ ìgbò sí tó tẹ̀lé kó mọ̀ ká àti kó gbúrò dídí ẹ̀ kó mọ̀ ká lọ. tẹ̀lé àfọwà lọ́dọ̀ àfà lọ́dọ̀ àfà lọ́dọ̀ àfà torí adéfò akọ́lá yà mùsùlùmí kọ́ránì ilà tọ́hìn ọ̀rọ̀ wà lórí bákan náà ayà kọ́ńpé láyà mọ́sùlùmí ilà lùmọ̀tọ́ harun tálùmọ̀tọ́ harun ti ayà ń sọ ìkẹlẹ́ ti ẹnìkan kò gbọdọ̀ mú kọ́ránì àfọ́n tó mọ́ ayé kọ́ńtì ò mọ́ kámọ́ mọ́ ayé kọ́ńtì ó ṣe ayé dẹ̀ ní fásitì mọ́ àwọn kejì ní àwọn kọ́ ní ń bá rí ìfèrí ní ìfèrí lè rí dèrè kíni torí kí ọlọ́ni iná mẹ́lẹ̀ mọ̀ṣìlì kú náà mẹ́jà fún àwọn ọ̀pẹ́ wọn ṣe mùsùlùmí ní ń bá rú dàn pé àìmọ̀ ríṣọ́lẹ̀ ní kìí ṣe kíni kìí ṣe físíkálì pé kìí ṣe orílẹ̀ tí ó mọ́ ọlọ́bìsà mọ́kàtẹ̀ abẹ́gbẹ́ kárí tàwa sókè pẹ̀tọ́ ẹ pé ní ẹni tó ń ṣe yéṣù ní kó ń bá gbàgbé ẹni tó gbọ́n máa kẹ́kọ̀ọ́ tó fẹ́ kà fún àbẹ́ni tó náà bẹ́ẹ̀ ṣe àwọn àkàrù tó káwà láàrin wa pẹ̀lú bá nǹkan jẹ́ mìíràn tí ẹ̀mọ́ ti láwà lọ́wọ́ máa gbé lọ òkòkò rà lóla àdúgbò wọ́lá náà. ẹ ẹ ẹ òun máa ka tiẹ̀ pọ̀ bó ni mọ́mí lè fẹ́ mistake. ìmọ̀mù kẹ́lẹ̀ kẹta kẹ́lẹ̀ tó kẹ́lẹ̀ kẹta. ìmọ̀mù wa náà ti kẹ́lẹ̀ kẹta mọ̀ ní kíyì. kí ló tẹ̀lẹ̀ sínú ya àbúkàrí mọ́ kí ló ti sínú wọ́n gbàgbé pé ó kẹ̀lẹ́ ti á ah, tẹ́tẹ́lẹ́ kẹta mọ́ wa ádámù kí ló ṣe kí ló ṣe ẹ́ tóbi mẹ́rin ni n'o ẹ̀wọ̀n àtúbà yìí ẹ́ ó tún kìlọ̀ ó ti ké àyà ó ti sáwọ́ àti àkàn. yóò padà tó di. lórí kí tẹ́tọ́ bá kọ̀ntínú rẹ̀ àtìmọ́mọ́ àti jẹmọ́ ọ̀rìn ní ẹ̀rùn ìrìn ti bàjẹ́ bá ọmọ mọ̀ ní láta kò wọ́n ti ń bá lọ lágbèjì rẹ̀ tó fẹ́ kírun ìsáyẹ̀nsì orí wákí méjì ẹ̀kọ́ jòkó à ń jòkó kẹ́lẹ̀ kẹta lọ ìkéjì yẹn yàtọ̀ ṣùgbọ́n tí ti pín tí a kọ̀ǹtínú kò nírun yẹn wọn ni nígbà mo ti gbà ni mo ti adi mẹ pé ẹlẹ́kẹta mo wà káyipó ti bẹ́ẹ̀ ló bá sálámà ló wá rántí kéèkì ọ̀sẹ̀ yóò ṣe ṣùdúrù sáà ìgbẹ́ tó ti rẹ́ nígbà tó ń kí lọ kò ní kọ̀ntínú ẹ̀ o yóò ju òkú wa yóò ti gbàṣà òun ní sálámà tó bá kọ̀ntínú kò ní o. tóun mú tóun ò bá mọ̀ sọ̀rọ̀ mọ́tẹ́rà yìí lágbára tóun ò bá mọ̀ <laughs> iná làtọ̀ pé òun ò mọ̀ òun náà máa lórí ìròyìn òun òbẹ́lẹ̀ kejì náà kí ó ìjẹ́ mẹ́ta òun fi kankún díẹ̀ lè inú díẹ̀ dégé ó lọ nù pé kó òun mọ̀ ìwọ́n tó mẹ́ bá mọ̀ kí a bá mọ̀ ìmú o. àyà ok wọn á sọ fún lọ nítorí dá lójú pé àlẹ́lẹ́ kejì mo wà sí ṣùgbọ́n ẹni tó ṣe ṣùgbọ́n àlọ́ ọdún lójú pé ẹlẹ́kẹ̀ ló ẹlẹ́kẹ̀ pa mi. àbá àlíyà kí ni ó ṣẹlẹ̀ tó rò ó ẹ̀sìn wá ní kọ́ kó bó sí kí ni ó ṣẹlẹ̀ ó dá máa mú mọ̀ lójú pé ẹlẹ́kẹ̀ ni ṣùgbọ́n mo ó ti dúró lójú pé ẹlẹ́kẹ̀ jì lòún kí ẹ́ ẹ́ ọ̀yá abdulaziz. àwọn ọmọ ẹgbẹ́ tó wà ní ọjọ́ náà wọlé rẹ̀ lẹ́yìn láti máa mú ọjọ́ rẹ̀ àwọn òní sí ilé pẹ̀lú máa ìmáàmù tó yá sí ẹlẹ́gbẹ̀ẹ́ tó bá kí ló wàá ṣe kí ló wàá ṣe. àwọn tó wà lẹ́yìn máa ń sábà máa ń sọ̀rọ̀ àwọn irú ìròyìn ni láti rí gidi. àlọ́ àmì ẹjọ́ rẹ̀ ọjọ́ ìtẹ́lẹ̀ wà bẹ́ẹ̀. Mọ̀rùbẹ́lẹ̀ wà bẹ́ẹ̀ ní ẹ̀lẹ̀. Ọkẹ́ ẹni ọwọ́ tí mọ̀rùbẹ́lẹ̀ wà bẹ́ẹ̀. Ó tẹ́lẹ̀ ẹ́. Ìgbà tí wọ́n mú dìde, irun ìṣá ìlàjú. Ìṣá ìkọ́. Lórí. Lórí àbáfin yẹn tó. Ìmọ̀mọ̀ wá dìde ẹlẹ́ka, àwọn yẹn ti ṣùgbọ́n ìmọ̀mù ń jà wà nípa àwọn kan dìbò àwọn kan dìbò àjòkó tí ìmọ̀mù padà wá wà níbi ìgbà àwọn nǹkan jò àwọn kan dìbò àwọn kan dìbò wọ́n tẹ̀lé àwọn kan jò sẹ́ẹ̀rí oríṣiríṣi ní tó gbẹ̀lẹ̀ àwọn kan dìde àwọn kan jókòó àwọn kan sálámù àwọn kan tó dè mọ́mù èrò kìí mẹ́ta tí mo mú bá tó rẹ́ kó ń dáhùn mò lójúté kírun rẹ̀ tán ìmọ̀mù nírun àbúrẹ́ pé ó ti dáhùn náà lójúté mú kú ti wá dìde jẹ́ mọ́ bá lọ ìlú ta sọ lẹ́ẹ̀kan ó ṣẹlẹ̀ sí ìlú ta sọ abẹ́lé ó ṣẹlẹ̀ ìmọ̀ tó rẹ́ kò dóhùn lójú nítorí dá lójú náà ní sàǹbà nù lọ ẹni tó bá fọ́ lò dá lójú ìlú ji pé dúró láti mú ẹwà bá ti sọ síkẹ ìlú mi yóò adó ń gbà pé lákẹ́lẹ́ tó lọ ń kú lákẹ́lẹ́ tàwọn onímọ̀ pé kò sí láta ẹlẹ́ẹ̀kẹrin ilé dóde mọ́mù ìwọ́n jòkó tó jòkó yẹn kí ni jòkó yẹn bí mọ́mù tó dúró kí ni tó kírun lọ èyí tó tọ́ tó dáa jù ní pé kó ṣe mọ̀ fara kọ̀ kó ń jòkó ṣe kí ni tó tàṣà wùdù tẹ̀ kó sì ṣe tó sàlámù. lẹ́yìn tó wà kọ̀ ní ìpè mọ́mù láì lẹ́yìn tó báwọn ọmọ ṣe sọ yóò ti di ìpè lásán kí ló dé wàá tẹ̀lé. ẹ̀kọ́ tó ń rẹ̀ kí ayé kúgbà tó ń nájú òkú tí ó tẹ̀lé mọ́mú yẹn kò mọ tí ṣe ń gbà wọ́lá náà. Thank you. Ibn Munzir. No, kò sí nílà kankan, Ali Imam Ibn Munzir. Àwọn ìgbàgbé kọ tíra àwọn pẹ́pẹ́ àwọn ìjìmọ̀ àti náà kó sílẹ̀. Nítorí àwọn apanupọ̀ lé lórí. Nítorí àwọn apanupọ̀. Ẹ̀ríkẹ́ tí mo mọ́ sí àlàkẹ́ kó wọ́n fẹ́ sí ìlà fún bẹ́ẹ̀. Àdínà tọ́lá ìjìmọ́ òtí àlìmọ́ òbúlùbúlù tí lè mọ́ ń kó tí tó ọ̀rọ̀ mí mọ́ ṣe kíni ìmọ̀ ní ìyapa bọ̀tí mọ́ òbúlùbúlù tí ló ṣe kíni àti kò sí àpé àmì àkíyèsí mọ́ mi pé a ní tàfà olùgbà tàfà ìmọ̀ kó ti ìjìmọ́ kẹnu àpapọ̀ àlìmọ́ Ahmad ẹ̀gbọ́n tó wá ní wọ́n fi fún àwọn ọmọ òbúlùbúlù ẹni mọ́ mọ́ sáré kó ti ẹnu àpapọ̀ lórí ọ̀rọ̀ yìí pé kọ́ kú sọ pé àìní ò rí mo ò tí ì rí apá ẹnu lórí ẹ̀ ọtí sọ̀rọ̀ ń pa ti ẹnu ó lẹ́ pé wọ́n ní ìyá làwọn ìkàlà fúnbọ́ yẹn yapa wò lé kí ni tó mọ̀ wọ́n bá jọ̀rọ̀ láyé tó àìní ìlà kábẹ́rà dé. lẹ́yìn náà ìjùmọ̀ ọlọ́dún ló mọ ní nítorí lẹ́yìn gbàtà sábà lọ tán báyẹ̀ ń dé á ah, kẹnu kò lórí mọ́sálà kan máa ń wà tó ń wọ́n àti tó bá jẹ́ ọ̀rọ̀ àkídà lọ́dọ̀ ìmí gẹ́ẹ̀nì ẹnu kò ìjùmọ̀ wà lọ́dọ̀ àfọ òní ẹ Okay. okay. sí kọ́mọ ok ó ní bísínẹ́sì kan ní Ògùn state ó ní kan lẹ́kọ̀ọ́ ó wá sí ìyàwó síbi pé kí ó lẹ́tọ̀ọ́ kí ọmọ mú bí owó ìnáwó ok ok ok. ok kó lọ báyàwó pé kí ìyàwó kan lọ́dọ̀ kejì pé ọkọ náà ló ní kó lọ bá àkójú tó burú bẹ́ẹ̀ ọkọ náà ló ń fò ìyàwó yẹn ti kékeré ojójì òṣìṣẹ́ in fact lẹ́yìn kọjọ́ ń gbowó tó ń bá tó ń tó ti fi iṣẹ́ mọ́níjà ní ọ̀fẹ́lẹ́ mọ́ gba owó oṣù tí alẹ́ náà ló lé ti sẹ́ńtẹ̀ ní owó déédéé ẹjọ́ pín ìyẹn ni ṣùgbọ́n iṣẹ́ tí yẹn ṣe fún ó lẹ́ẹ̀ láti tún gba owó iṣẹ́ àbídọ́ alẹ́ bí àtúntì ọkọ rẹ̀ ló kù kò ní tó burú ọkọ náà ló kù kó ní ìyàwó yẹn ló kù ní owó yẹn ó kàn á sì lórúkọ ọkọ rẹ̀ ṣùgbọ́n yẹn lè yorùbá nìkan ó máa gbowó lọ́wọ́ ìyàwó rẹ̀ ó nǹkan làwọn máa ń fún un tó burú ní ọlá ara سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا